فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أنا كيف الله أبا أترى عليكم في الله orí ajẹ́jẹ́ tán ọlọ́run ọmọ bá nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam تفسير سورة آل عمران هنا ني ibi tí a dé òun ni ìtọ́lọ́wọ́ bá ti fún a ní o. tolkitab àwọn ṣe sí tí wọ́n ń ṣe àbáwọn àwà tí wọ́n ń wò tí wọ́n fi di ẹni tọ́lọ́wọ́ bá bínú sí lónìí débi pé àlè má kàn jòjòjúmọ́ bí mùsùlùmí bá máa ń kírun. dada kọ́dà bí ìbá yan náfìlà yóò kà á nígbà mẹ́tàdínlógún tí wọ́n ti ń kí ọ̀ràn yàn sura ka suratul fatiha àwọn ní ihdina suratul mustaqim suratul ladina an'amta alayhim wa ni ghayri maghdubi alayhim wala. dọ̀ọ̀lì ọlọ́run ọba tó wá sójú ọ̀nà tó tọ́ o ọjọ́ wọn ara ẹni rí yàtọ̀ sí ojú ọ̀nà àwọn tí ìwọ ọlọ́run ọba tó bínú sí àtàwọn kan sọnù àwọn alimufasiru wọn láwọn méjèèjì àná ni aliyahudu wa nasara yahudi àti nasara ni. sòwò tí wọ́n fi di ẹni tọ́lọ̀ bá bínú sí tí wọ́n fi di ẹni àánú àwọn wáyé ni àwọn kan yìí ó lè ọlọ́wọ́n bá fún wa nírò nínú Al-Qur'ani Karim bọ́lọ̀ bá bá ń fún wa rúgbà kan báyìí a máa ń sọ gbogbo gbà ó fẹ́ ká kẹ́kọ̀ọ́ látara rẹ̀ ni tọ́lọ̀ bá ń fún wa nírò ń pa àwọn ẹni rí nínú Al-Qur'ani ó fẹ́ ká náà jọ wọn ni ó ká máa wù wá báyìí bí bá ṣe bẹ́ẹ̀ kí ni wọ́n mú wá fún wa sí. kí ni alukur'an ń jẹ́ huda ilmutaqin kí ni ma jẹ́ ìmọ̀nà ìmọ̀nà ọ̀nà mẹ́mbẹ́ ara àmà tó wà mẹ́ náà nù. wọ́n fún wa ń ròyìn àwọn ẹni tó àwọn ẹni rínú alukur'an kẹrì ẹni àmà wà báyìí o. wọ́n sì mọ̀ fún wa nírò nípa àwọn èèyàn burúkú ẹ̀yin mọ́jọ wọn o kẹ́yìn náà bẹ́ẹ̀ má bàa dẹ́ ní àná èyí ló fà á ń fọ́n títí fún wa nírò nípa àwọn àṣìṣe wọn. ibi tá a ti wá dé tí a wá mú àpẹẹrẹ rẹ̀ wá pé àwọn kan tọ́lọ́wọ́ bá kìlọ̀ fún wa pé ká má jọ Yẹ̀húdí látara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa náà rì sí àwọn tó wá rì sí ní ẹjù pátá àwọn tá ni àwọn àfáà ni àwọn bàbá wọn náà pẹran láàfà torí tábàlìkì yẹn di fáyà àfà báàbù kanu lámà fi sọ pé ó yẹ kí yẹn wá ọkọ mi tí yóò máa fi kí àwọn eléyìí láì fi àfà táwọn yóò fi wá dá wọn mà tá ti ń lẹ ọkọ yìí tá ń lẹ mọ wọn la tá ń lẹ mọ wọn la tá ń lẹ mọ wọn la kí ló ń padà sí ẹ́ àwọn yóò padà mọ́mọ́ wọn bó ti jẹ́ pé wọ́n lé àwọn kọ̀ọ̀kan wọ́n lé máa wà láà lónìí àwọn ò jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti kí nìyí wọ́n sì mọ́mọ́ wa tí wọ́n ti dá ọkọ̀ wọn lé àwọn sọ̀kan àtàwọn wulẹ̀ léyìí ẹ̀ sì lè rí inú gbogbo programu náà àfa àtúnà bá ń ṣe láyé tí wọ́n fi ó kán fele ìkan fi ròyìn ó ara wọn pẹ̀tà wàhálà àwa ní báyìí wọ́n lè ní jama'atu ahli lè wíwá àmì ilé tó ń pè àwọn sàlámà àlékún àwọn kí nìyí àwọn sàlámà àlékún káwọn ní jama'atu sàlámà àlékún kẹyìn àlèrí so àwọn kọ yìí wọ́n fi ń pè wá wọ́n fi ń pè wá wọ́n fi ń pè wá wọ́n fi ń pè wá tó sí kí nìyí wọ́n ti wá dákọ̀ rẹ̀ báyìí ó ti ní kálukú mà so ẹ̀ka náà wá ó kọ̀ mí táwọn pe àwọn pípò yìí táwọn ìta bá ti wá dákọ̀ wọn torí a máa ó làwọn afá fẹ́ gbìyànjú àfi yípadà pé àwa ni ká yí ọkọ̀ tí wá padà àwọn afá tí wọ́n bá dúró déédéé ká yí ọkọ̀ wọn padà síbẹ̀síbẹ̀ náà àyípadà náà ò sí dáadáa náà àwọn olùmọ̀ sáwọn yéé olùmọ̀ àwọn olùkọ́ra wọn pe wọn lólùmọ̀ náà nìsín náà àwọn olùmọ̀ ẹ̀fọ́ ti dá àwọn olùmọ̀ ẹ̀fọ́ àwọn afá sunan là ń bá wí tó bá yà àwọn ọ̀pẹ àwọn olùmọ̀ kìkì wá àwọn orúkọ kan tó dáa tí wọ́n fi pè wọ́n táwọn ọmọ fi ṣe yàtọ̀ láàrin wọn. na al-ulama àwọn tó ń jẹ́ àfà kí wọ́n tó pè yàn ní àfà kání ń tá gbà lérò pẹ̀lú ẹ̀ òun lẹni tí tó rólé àwọn ànábì àbí tí wọ́n jogún dé tí wọ́n jogún àwọn ànábì ọlọ́run káni tá a gbà lérò pẹ̀lú àfàànù ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọlé kéwú káàpè láàfà káàpè láàfà àwòkọ mi máa ń pè wọ́n ni kókó tó bá yẹ wọ́n nítorí pé gbàtà pèèyàn ní alẹ́ yẹn kẹ́kọ̀ọ́ jáde ó gba medical doctor sẹ́mọ̀ ó sàn ní tí mo ṣe àwọn retí kó máa gbóyàn lábẹ́rẹ́ kó máa tẹ́sí búlọ́ọ̀dù èèyàn àwọn ń bá wa pé eri ni eri mùsùlùmí ń jó fún yàn ẹ dákun báwa pé àpè dókítà bá ní pé dókítà kí lápè abalẹ̀sílẹ̀ pè sábàlẹ̀ àti dókítà jọra wọn abalẹ̀sílẹ̀ kan pa àwọn báyìí olóògùn káì wọ́n ń ṣe oògùn ó ti wá di wọ́n ti wá mọ wọ́n ti wá sọ di sí àfa wàláì bí wọ́n bá kọjá nísọ̀kan lẹ́gbẹ̀ẹ́ kìnnìmẹ́ọ̀ kí náà pẹ̀lú àdúgbò ní gádà mẹ́ọ̀ ládáka probably wọ jàlábíà bí wọ́n bá wọ sẹ́sọ̀ ọkọ̀ ọkọ̀ ọjà ẹ̀wọ̀n nídàmú rẹ̀ àwọn báyìí kọ́ nínú gbọ̀n fúyẹ́fẹ́ báyìí ọ̀nà wọn báyìí níwọ̀n bá àbọ̀ jàrà mí ọ̀dẹ́ fi lọ́sàdà fẹ́ fà wọ́n ti ẹ̀pìn ní pé àfà ilẹ̀ fẹ́ wọ́n ní sọ pé olúwo ilẹ̀ fẹ́ ó sọ pé wọ́n ti sọ́ dídí àfà láwùjọ yìí wà láì wọ́n ti sọ́ dídí àfà lára àwọn prógámù tá a ṣe nínú àwẹ̀ yìí náà ni a sọ nípa àtàwọ̀ yìí àwa bá débi àwọn tí wọ́n ń ṣẹbọ àfáà kan ó pè mí pè mí ìdí fóònù rẹ̀ gbé ó padà wá sẹ́ndì ẹ̀ ó sẹ́ndì ohun sí mi through whatsapp ó ní hmm, mo sì ti náà bí mọ́gàjì yìí kọ́gbọ́n hmm, ìwọ́n náà ń pè rẹ̀ láàfáà ọwọ́ awó eré dúró àwọn sọ pé gbà náà ká mọ́ sóògùn mọ́ ah nígbà bá tún wá bá tún gbọ́ bẹ́ẹ̀ fún ọ ibi tó wà náà ní ìkọ́tùmọ̀ sí ọ wàhálà ó fi pọ́tò rẹ̀ ju kí ni láwàlẹ̀ rẹ̀ báyìí o yí tòkúta lọ. ẹ wò imagine àwọn ń sọ àwọn àfáà lérí kíní pa àwọn sógun iṣẹ́ àwọn àfáà nù wà láìra àzẹ. ẹ lọ nú Al-Qur'ani kẹrì ẹ wo ìròyìn tó lọ bá fi àwọn àfáà ọlọ́ni ibadihi. العلماء، العلماء، àwọn àfà àwọn olùmọ̀ ẹni tá ń pè láàfà innama yakhsha Allaha bọ́mà tẹ́lẹ̀ tó bá gbé ọ̀bá inú èdè innama ìtọ́fẹ́ sọ fún yín ni pé ẹni tá ẹ̀sẹ̀tì nǹkan yìí lọ́wọ́ rẹ̀ nǹkan tá ń retí lọ́wọ́ wọn ni pé ìtàgbọ̀rọ̀ bá pẹ̀lú ẹni innama yakhsha Allaha min ibadihi al tí gbogbo èèyàn bá bẹ̀rù ọlọ́run ọba àáfà ọ̀gbọ̀rọ̀ wọn bẹ̀rù ọlọ́run bí gbogbo èèyàn bá bẹ̀rù ọlọ́run àáfà ara ń ta bí ìgbà kéèyàn bá kéèyàn bọ̀ ọba tíra ní àbá tẹ agbọ̀rọ̀ bá bẹ̀rù ọlọ́run látà nìyí ara àfà ni tó bá jẹ́ pé àfà tá a gbà lérò àwọn ni ogún àwọn ànábì ọlọ́run ànábì sallallahu alaihi wasallam ànábì náà sì sọ nú ọ̀rọ̀ rẹ̀ al-ulama warasatul anbiya àwọn tí wọ́n jogún àwọn ànábì ọlọ́run ẹ̀wọ̀n kan àwọn tí wọ́n jogún àwọn ànábì ọlọ́run àwọn àfáà ni. tí bàbá yẹn bá kú èyí ò jogún bàbá yẹn. ní tí bàbá rẹ bá fi ilẹ̀ lọ́sẹ̀ kí nìyí lọ́ọ́ jogún ní tí bàbá rẹ ò bá ní ọlọ́jogún ẹ̀ bàbá rẹ ò nílé wa lọ́ọ́ jogún lé efcc yóò mú ọ títí wá sí ilé ọ̀sàlẹ̀ fún wa anabi sallallahu alayhi wa sallam anabi náà ló wá sọ̀rọ̀ yìí yẹ́kẹ́yẹ́kẹ́ fún wa táàfì mọ́rọ́ àwọn àfà tí wọ́n jogún ànábì ọlọ́run al-ulama warathatul anbiya àwọn àfà ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run ànábì lam yurith ad-dirham ànábì ní ẹgbọ́ àwọn àfà ò jogún owó ọ̀dọ̀ ànábì o ẹwà àdìsí ń ta ọ ànábì ni wọn sọ kí ni yìí wọn ò jogún owó lọ́dọ̀ àwọn ànábì lọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run ọba torí kèé ṣe ń táwọn ànábì Ọlọ́run ọba fi kalẹ̀ nìyí. lónìí kí lè máa fi máa fà pé Ọlọ́run gbà fáwọn eléyìí dé kí ni yàmá láwùjọ ta wà yìí ẹwọ bí tó sọ ẹ̀sìn dà fún wa opposite ní tó fi rán Muhammad tẹ́yẹ́yẹ́ òdì kejì tó fi ànẹ́bì ni àwọn tí wọ́n jogún àwọn ànẹ́bì ọlọ́run àfáà ni ànẹ́bì ni wọn ò jogún owó bí ẹ bá jẹ́ àfáà lónìí gbogbo tó bá mọ̀ tí ò bá sówó wọn ní mọ̀ kọ́dà bó bá ṣe lówó sí bẹ́ẹ̀ náà ni wọ́n sì máa bá a lò sí tí ẹ bá jẹ́ àfáà tó máa ń pè lọ sí prógámù àbí wọ́n invite àwọn kankan wọ́n ti wá tọ́jú owó kalẹ̀ fún un pé tọ́ àfáà tó bá ti dé o á fún ní fifty thousand naira owó ìrìnsẹ̀ wọn àfáwá dé àfáà gbọ́n kadà ó sọ̀ka ìlérò kadà èyí lẹ́yìn fẹ́fà lẹ́kan náà fifty thousand ẹ̀ fún one thousand. eléyìí ò wọ́ tiẹ̀ èyí ṣe lọ́hàn àfáànù ẹ̀wọ̀n nǹkan o ìrùkọ́ ìbá mi lọ jọ̀mọ́ báfà mi bá dé òun dé mọ́tò tó ń gán wọ́ rèé tẹ́ńsà ni àwọn ọmọ tí wọ́n kó sẹ́yìn lẹ́bi mẹ́tí mẹ́ta mọ́tò mẹ́ta tó wá tẹ̀lé wa àwọn eléyìí náà rambros àwọn eléyìí àwọn eléyìí ee àwọn náà bọ́ sẹ́yìn wọ́n á tẹ̀lé wọn bọ́lẹ̀ wọ́n tó kọ́ gbóná àwọn náà dúró kankan tí gbogbo wọn rólù gáàsì lọ gbáà káàná tó dé wọ́n ti àfáàtì ń bọ̀ wọ́n á ti ṣe ti fifty thousand fún un ń bọ̀lẹ̀ ní mọ́tò báyìí ẹ sábà lóde wọn ẹ dákun èrò ẹ̀ fi kalẹ̀ fifty thousand ah ẹ̀rọ kan fẹ́ tó ọrẹ báwọn yẹn ṣe ń lò pẹ̀lú àwọn afáàlẹ́ nínú ìlú rẹ̀ tó sọ rí pé bá anabi bá wà lónìí gbogbo anabi kọ̀ọ̀kan àwùjọ wọn bó bá ti rí òun ni mọ̀jísà tọ́lọ̀ máa fi fún wọn ẹ̀pá ti sọ rí nínú tafsiri ọlọ́run pé àwọn tá anabi bá ní maka àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn tí wọ́n fi ọ̀rọ̀ ṣe fáàrí ni òun náà fi fún anabi ní alukur'an Ànábì wa Musa alayhi salatu wa salam àwọn òpìdán òun àwọn ọmọ mẹ́ lọ́lọ́n fi fún ní mọ̀jísà pé sọ bí kalẹ̀ àmọ́ kàrámọ́yàbẹ̀ mọ̀jísà sí sẹ́hẹ̀rù òun ló fi jẹ́ pé àwọn òpìdán lọ́kọ́ gbà fún Musa pé eléyìí ṣe dán kí lẹ́ni wọ́n ń sọ ó nílò ní o kátógbàyàn láàfáà káyàn bá fẹ́ gbà fún owó ní jẹ́ mọ̀jísà tiwa náà gbogbo àná tí wọ́n fẹ́ já lásìkò yìí owó ní jẹ́ mọ̀jísà tiẹ̀ ẹ̀rù tó bá yé dédé àwọn yẹn wá ń fi ọmọ sógun owó ogun owó gbogbo àwọn àfáà lọ àwọn gbogbo àwọn tó ń pẹ́ láàfáà lónìí owó ló kù tí wọ́n wá káàtì rí mọ́tò kan káàtì rí wọn rí mọ́tò ọ̀tọ̀ láàfà torí pé mọ́tò yẹn fi ń gba owó ó dàgẹ́ bí àwọn òṣìṣẹ́ ni àwọn tó ń gba kọ́ńtrátì yẹn sáànà fẹ́ lọ gbaṣẹ́ kọ́rọ̀ mi àyà mọ́tò lọ lẹ́sìn pọ́pọ̀lọpọ̀ ní sí ọwọ́ iṣẹ́ wọn sáré ní oníkíní yìí onímọ́tò ni tó bá ti dé abẹ́gbẹ́sẹ̀ ìfún yín iṣẹ́ ìwọ́ mi two million naira gbàtí wọn náà dúró èdè mọ́tò sọ gbé jáde gan sọ gbé wá gan kọ́lá bọ́ rẹ́ǹtì ẹ̀ aa ẹni yìí wọ́ tiẹ̀ àwọn àtọ́wá dé ọ̀hún sọ̀kà ìlérí wàláhì làzim níta àrùbá màfà ń dání sí nìyẹn. anabi sallallahu alayhi wa sallam ó láwọn àfa àwọn ni wọ́n jogún àwọn anabi ọlọ́run anabi ní àwọn òjogún owó. innama yóò wá fún ilm. anabi ní sọ jogún ní tí wọ́n jogún lọ́dọ̀ wa al-ilm ìmọ̀ ìmọ̀láfà jogún wal amal àti lílé ìmọ̀ wà taqwa àti bẹ̀rẹ̀ ọlọ́run nǹkan mẹ́ta tí ń bẹ lára àwọn ànábì ọlọ́run lélẹ́yìí nǹkan mẹ́ta tọ́lọ̀ bá fún ànábì ọlọ́run tí wọ́n fi ń jẹ́ àwọn ànábì ọlọ́run lélẹ́yìí so definitely bá àbá àbá fẹ́ jogún ànábì kí ni wọ́n jogún jàmá ànábì lónìí tí wọ́n jogún nǹkan mẹ́ta ni wọ́n jogún ìmọ̀ ìmọ̀ wo òun lẹ́fìmọ̀ ẹ́ tàbá ti ní àfà láàfin gbogbo àwọn tàà ń báwí àwọn tọ́mọ̀ bá ń báwí ìmọ̀ ni wọ́n jogún lóòtọ́ ìmọ̀ wo kò sẹ́ni tí ò nímọ̀ láyé tá a bá sọ pé ìmọ̀ wọ́n jogún mọ̀ tá a wá yanjú irú mọ̀ tí wọ́n jogún nǹkan dàrú àìyanjú rẹ̀ láwùjọ ti wà yìí òun dàrú wàláì àwọn èèyàn mú nímọ̀ láwùjọ yìí òun ló fi dàrú àdá àfáàmà anábì ni wọ́n jogún mà àti lílo ìmọ̀ irú mà wo ẹ ti ń ṣe bíríkìlà ó ní ń pa bíríkìlà ìmọ̀kọ́ ń jẹmọ́ sẹ́wọ̀n náà sáà ní àgbì bẹ́ẹ̀ kọ́dẹ̀ ẹ̀ ti ń fọ́sọ́ ẹ̀ ti ń fọ́sọ́ ìmọ̀kẹ́ lónà ní ẹni tí ń dirun ẹni tí ń ṣe bábà ìmọ̀kánánu mẹkáníìkì ìmọ̀kánákan irú màá wo ìmọ̀ geography wà ìmọ̀ nánu English wà ìmọ̀ nánu ìmọ̀ law wà economics wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn tá a kàkálẹ̀ yìí wọ́n lè kọ́ pẹ̀lú kéwú wọ́n lè kọ́ àwọn ọmọ yìí pẹ̀lú kí nìyí pẹ̀lú èdè Arabic wọ́n lè kọ́ pẹ̀lú arabic language tókó bá ti kọ́ nǹkan pẹ̀lú arabic báyìí nínú àwọn sàkọ́fà ọ̀làjú tó bọ́ fún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí tó bá ti kọ́ nǹkan tó bá ti kí arabic kọ́ nǹkan ó ti di ó ti di ó ti di nǹkan náà nù pé arabic ni àyínú sílẹ̀ mọ́ tí wọ́n máa tún ń rọ̀ àwọn tí àtẹ́kẹ́ ti súnmọ́ tó tún máa rúbọ̀ pé bí àfọ́ ti kàárẹ̀ ìgbésẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà tó kàrí tíra ni. ṣé ẹ̀fọ́ ìgbẹ́pọ̀ tó máa ń kọ́ à ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nípa nǹkankan bóyá ń sọ̀rọ̀ nípa lọ́ọ̀ ìwọ́n lọ gbé mú bẹ́ẹ̀ jáde tí wọ́n ká pamari sùn pé mo rí bẹ́ẹ̀ rí náà ni àbọ̀ ọ̀mọ́tọ̀ ń sọ bá tẹ́rà àwọn tíra tó ń kọ yìí gbogbo àwọn fàtọ́ máa ń ṣe wá àti ìgbà kan pa lọ́wọ́ ibi tíra àwọn ti ń kà ibi tíra àwọn ti ń kà tíra mi tó báyìí ó tó yìí mẹ́ta ó wà lè gbé ó wà lè gbé vọ́ọ̀lù mẹ́ta báyìí náà tábà mi ò lè ẹ́dà fáwọn ìjọba ọmọ báyìí ilé wa jẹ́ àwọn tíra gbàmù ẹ̀ẹ́lẹ́ bẹ́ẹ̀ bá àwọn sọ̀rọ̀ Buhari lé wọn wọ́n fi tó lé ni àwọn tíra tàn ẹ máa wọ́n pé bọ́lá àwọn ìgbìmọ̀ túnmọ̀ ní àwọn tíra yíká Ànábì Mùsá ó wà lérí igi ọkùnrin kan wà <laughs> ló bẹ́ẹ̀ lọ ń kà fún yín ayé wa lọ wájú ayé wọ́n ti máa kà bọ́lá arábìkì ó kà mí kan ni ìtàn pè ní ìmọ̀ tánàbí ń rí báàsì tí ń sọ fún wa mẹ́rin ó láwọn afá ní al'ilmu ìtọ́pẹ̀ nímọ̀ qala Allahu qala rasul wa qala sahaba ìmọ̀tá jogun lára nẹ́bìnú ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni tó pé ó lọlẹ̀ lábáwá ó lọ kẹ́kọ̀ọ́ in tó kàn lọ́kọ́ lásán èdè ni èdè lásán ló lọ kọ́ ìwé gbogbo ọ̀dá sí ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn àmọ́ ń dà pọ̀ yá yín ni àfa náà sáà ni àwọn eníwèé ni wọ́n rí kíní òyanjú láàrin ara wọn bàbá yẹn lè jẹ́ pòfẹ́sọ̀ nínú mass tí wọ́n bá gbé english wá bàbá rẹ̀ ò ní sọ pé à ah, torí pé mo jẹ́ pòfẹ́sọ̀ nínú mass yìí pòfẹ́sọ̀ ni mí gbogbo gbogbo ọmọ ṣèbí èbó náà ń kọ́ mass ni tó bá ní àbúrò tó yẹ pé ẹnsì lọ́sẹ̀sẹ̀ kọ́ ẹnsì lọ́sẹ̀sẹ̀ ní àbí dípúlọ́mà english nípa dípúlọ́mà tó bá gbé english yẹ ó lè ní àlọ́gbé ah, bá àbúrò mi nígbà tó english òun ní. báwọn ti wò rí bẹ́ẹ̀ ẹlòmíì sọ́rífù ló ṣe jáde ní Cairo wọ́n ti di mufti lórí rẹ́díò nísìn sọ́rífù tọ́rífù àti tẹ́ríbíà àná sọ́dá wọn sọ ọ̀dà àfà pé kọ́kọ́ lè di àfà tọ́nà sọ̀rọ̀ ọwọ́ ní bọ́ọ̀sì dìgírì náà tó bá ní bọ́ọ̀sì dìgírì ọ̀sẹ̀ ń lè bọ́ọ̀nù tó bá tún wá yá ọmọ á ní máṣà ẹ̀hìn níbo lẹ ti kẹlé ìyá dáadáa yìí òun ti dí wọn sọ̀rọ̀ yìí dọ́kítọ̀ lóòótọ́ àmọ́ dọ́kítọ̀ yìí sọ́ọ̀fù wà tẹ́ríbíà education olóòfẹ́ ìdàbà nísìnyí dáa fáàmà ìmọ̀tá níbi ni wọ́n jogún yà yìí ọ̀nà àbáfẹ́ alẹ́lmù kọlọ̀lọ́hún kọlọ̀ rọ̀sú kọlọ̀ sọ nítorí pé ìmọ̀tá fún ànẹ́bìnú ìmọ̀tá wọ́n bá fún ànẹ́bìnú ẹ̀kọ́ tọ́rọ ń pà nẹ́bí olè kòhán àti hadith tó ẹni tó ẹ àfà irúmọ̀ tá àwọn retí lọ́dọ̀ rẹ̀ lélẹ́yìí sáwọn tó ń takọ̀ àdìsí èyàn lè mọ́ takun tó jogún ẹlòmí bàbàrà ẹlòmí bàbàrà àwọn àfá elédè wọn wàláyà àdì bí àní Muhammad lọ ẹ̀rùkú ìsáàdá ni àwọn anú kíláàsì ìjọ kan pòfẹ́sọ̀ kan pòfẹ́sọ̀ yìí ọmọ lọ́rin ni pòfẹ́sọ̀ nípa ìmọ̀ bàlágà kọ́dà àmì ìrùndùlọ́gà ní gbogbo Áfíríkà òun nígbà kó mọ bàlágà jù ẹ̀pẹ́ ọlọ́run ti kábàá náà lóyún wa wọ́n gbogbo áfíríkà wọ́n ní wọ́n bàlágà jo amir bulaga ọmọ àlọ́rin ni àwọn kíláàsì ń jọ kan ó wá ní àfa kan bí wàá kẹ́yìn bá mú yàn ní àfa yín àwọn àfa kọjá ni o mo tó fẹ́ràn àfa yìí ó wá gbé ó wá gbé ó wá gbé ìkàwá fún wa ní kíláàsì yọ ẹ̀ tíra wọ́n á ní kẹ́nìkan ka ọ̀rọ̀ àfa yẹn ẹnì fẹ́ kà mo fẹ́ràn tó kọ àfa náà ní àfa rẹ̀ ẹ jẹ́ lọ bí tí ń lọ dé òun kàn gbé ọ̀rọ̀ ó ní wàkọ́ọ́lá káì tẹ́bá bó ṣe bínú ọ̀ bá rúni ọ̀fẹ́ kàì mọ́ àbá ọ̀tí àwọn olùgbé tọ́wọ́ yíkọ̀ tó kà ẹ̀rọ̀kùn ẹlẹ́fẹ́ kàdíìsì iye lẹ́fẹ́ kàdíìsì ká ní kó ṣẹ̀ ṣe àwọn olùgbé sọ̀rọ̀ jù kọ́nà lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ náà tó lẹ́fẹ́ kàdíìsì ànẹ́bì tó ń gbẹ́ lẹ́fẹ́ kàdíìsì ànẹ́bì òun kẹ́lẹ̀ fẹ́ ka àdìsí ànẹ́bì kó wá sẹ́yìn ní àwùjọ bíi láì mílẹ̀ ó lè báyìí pé kíní kan ní àbáni sàrà lákọ̀ tó tà. èdè lásán ló sọ̀rọ̀ lè yóò gba àdìsí wọlé kẹ́ni tí yóò gba àdìsí wọlé lẹ́nu pẹ̀lú àfà ànílọ́kọ̀ ẹni tí wọ́n ti ìtí wọ́n jogún lára wọn ìtí wọ́n jogún táwọn àfà jogún lára wọn òun ni hadith alukurhani àti hadith náà àwọn pípù yóò ti gba àdìsí wọlé wọ́n máa ń rọ́bìsì àdìsí wà ńlá àwọn àdìsí wọlé kan wọ́n àdìsí wọlé ni wọ́n kàn sọ àdìsí pé afẹ́nú ní láwọn ẹ̀dùn jẹjẹ tó bá ti jẹ́ òmòlúdì wọ́n wá àwọn kékeré kan tó wò tí mọ̀ ọ́kọ̀ dáadáa bí oṣù mẹ́fà wọ́n ti mọ̀ ọkọ̀ ládìsí wọn bí ọmọ ọdún méjì ẹ̀là àti ìyáta lára àlera tẹ́lá tó ń tàdá náà pàlẹ́ta níyẹn oríkà náà àwọn ọmọ wa pé eh, ìyá rẹ̀ wá ní ìtàn sọ àdìsí dànù bọ̀dùkẹ́ kóòtù àdìsí àdìsí sọ báyìí wàláhì wọn nígbà lọ́wọ́ yín sáwọn ilé lájẹ́ pè láàfà gbogbo àwọn tó ń takò kúnlẹ̀ nísìnyí ọ̀rọ̀ anábì ló ń takò tọ́lá anábì ló ní kúnlẹ̀ ọ̀dá anábì ló ní kúnlẹ̀ ọ̀dá ọ̀rọ̀ anábì ló ń takò sáwọn ilé pè láàfà anábì ni wọ́n jogún mọ̀ wọ̀lẹ̀ amẹ́l lílò tàbá gbà pé ìbá náà ké Kùránì yìí ká ní tẹ́sí lẹ́kẹ́ ìtẹ́yìn gbà ní ẹgbà lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ ìmọ̀nú àánà ké Kùránì yìí a sì máa dìde bá ká lẹ́bí ó dá wọ̀lẹ̀ amẹ́l tẹ́ ń lò ẹkọ́ lọ wọlé wọn lọ́wọ́ ti rí ẹ lọ wọlé àwọn àfáàn wàláì àwọn ìyàwó wọn ṣe júwe <laughs> bí àsàfà àbúbà ọ̀sán àwọn ìyàwó àfáà yìí àwọn lẹ́wọ̀n rí tatọ́ ẹ gbọ́ yé bá sọ́lá rẹ̀ díẹ̀ òyàwó àfáàní mẹ́ta ó sì tẹ́lẹ̀ ta ẹ̀ ta kò o kẹ́gbẹ́ kò da o àmọ́ àti gbọ́ pé ìyàwó àfá ìyàwó àmọ́ ó ṣe kí nìyí ó sì tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ ọ̀pọ̀ ti rí abẹ́ mọ̀ wọ́n ẹ súnmọ́ wọn dáadáa bẹ́ẹ̀ bá mọ gbogbo tó bá lọ́wọ́ ń lo ìjábù náà fọ́wà lórí tẹ́bísẹ̀ gan gbogbo tó wọ̀ sísá rẹ̀ mọ̀ rí ẹ̀yẹ́sì wọ́n mi àpẹ́ ìbá pàdé rí ẹ̀ẹ̀rí rí ni ẹ̀bẹ́ ẹ̀sẹ̀ wọ́n mi nígbà pé nígbà pé ìpàwọ́ mọ̀ lérí tẹ́bísẹ̀ náà lẹ́yìn ṣe rí lẹ́lẹ̀ gan tó wà lórí lẹ́lẹ̀ ńkọ́ gbogbo ìbọn tó lọ́wọ́ ń lò òun tó kéwò òun tó kéwò ẹ lo ìmọ̀ ẹ wá fáwọn gan yín ẹ ń tẹsẹ̀ kòtò mọ́lẹ̀ àkárù tàbí ju efu yín ẹ̀ ṣe kílẹ̀ ń tẹ̀ lára nẹ́bí èmi ò mọ́tẹ́ ń tẹ̀ lára nẹ́bí o àwọn ń kírun ẹ má kì àwọn ti ṣe súnlẹ̀ ìbáwọn ẹ̀rẹ́ fílà ṣe súnlẹ̀ àánú ṣéwùsù táwọn sọnù àní tá ń pè ní súnà òun ni kẹ́ mọ́ ẹ lọ ànábì ẹ mọ́ ẹ gbà pé ọ̀rọ̀ ànábì ń tà lé lórú tẹ̀mí ayé wa ni àwọn pípù yóò gbà òun náà fífi làákàyè ara wọn náà fífi ọ̀rọ̀ ànábì nù nígbà tí ọ̀rọ̀ ọ̀kẹ́rẹ́ ó ti yé yín ẹ má ti lọ́kẹ́rẹ́ àǹtí àmọ̀ pé pé yóò jẹ gọ́fúnà kò jẹ gọ́fúnà ẹ wo tí mo dìlù sọ pẹ̀lú àdìsí tó lálàáfíà àdìsí àwọn Bukhari. Ànábì sallallahu alaihi wasallam قل لا يفل قوم ولوا امرهم امراه Ànábì ló sọ bẹ́ẹ̀ Ànábì ni wọn ò ní jèrè èyíkéyìí ìjọ tó bá dẹ̀wò ìjọ wọn ò ní jèrè ọ̀rọ̀ tí ń jálẹ̀ lọ́rọ̀ nẹ́bì lọ́rọ̀ nẹ́bì bọ́ọ̀ bá ń jálẹ̀ ọ̀rọ̀ ní gẹ́rẹ̀ tí bá ń jálẹ̀ náà àfà tó bẹ̀rẹ̀ ọlọ́run ẹgbẹ́ kí ẹ̀ họ ọlọ́run já gẹ́rẹ̀ kátówá lánẹ́bì ọlọ́run pẹ́pẹ́ ànẹ́bí ọlọ́run ọba rẹ̀ ti fọ́ mọ́ yúhà ni ẹ wo fọ́nà ti tàkà ànẹ́bì ó lànẹ́bì ó ká ní confidence inú ọ̀rọ̀ ànẹ́bì ni ẹni tí mo ń sọ yìí Muhammadu kò lè sọ̀rọ̀ fẹ́ nú gbogbo tí wàá sọ wáyé ni ànẹ́bì ni gbogbo ọjọ́ tó bá fi lè fi obìnrin ṣe lérí ànẹ́bì ni jọ̀hún ní jèrè ànẹ́bì ló sọ bẹ́ẹ̀ àwọn à ń sọ pé ṣé lérí ẹ̀sìn làní kó wá jẹ ni ṣé ànẹ́bì ń sọ̀rọ̀ lérí ẹ̀sìn ẹ lọ́wọ́ sábàbù khurujul hadith kí ló fà táwọn ibi sọ hadith yìí gan ìkànnà wọn bá bóyá bá kí sọ ọba kan tánàbí sépè fún anábì sépè fún anábì ní man saka Allahu mulkahu anábì ran Abdullahi ibn Usafa oníkọlọ fún risala tó kò di mùsùlùmí ó wá fún lẹ́tà náà ó sì ya lẹ́tà lójú ẹni tẹ́ fi rán ó wá sọ́fà nàbí ó ya lẹ́tà nàbí o adédè mẹ́sàkọ́ lọ́hùn mọ́lẹ́kàwò ọlọ́run ti gbà ọlọ́run gbọ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ti gbà ọba yìí wá kú gbọ́dọ̀ lò ọba wà yìí kú ọmọ wọn wọn bíi pé ọmọ rẹ̀ ọba ni ọba lérí àwọn ẹgbẹ́ rẹ̀ kéde kéde àwọn mùsùlùmí. wọ́n ní ọmọ rẹ̀ ló fẹ́ jọba yìí ànábì kí ní jẹ́rẹ̀ lànàbì sọ àdìsí gbogbo ọjọ́ tẹ́bà fi lè fi obìnrin ṣe lérí ìjọ òun ní gbére ẹ̀yìn ni ẹ̀wọlé tẹ́tẹ́ mọ́gájì àni wọ́n ní tí wọ́n ní mọ́gájì ẹ̀wọlé ti tú àwọn ìyá tí wọ́n ti di táwọn ìkáwọn wà ń lé ọkọ tí wọ́n sí wọ́n ti di apàṣẹ nítorí wọ́n ti wí náà ni ẹgbẹ́ iléèwé tóòrò mọ́gájì á ẹgbọ́n tí àbíbù sọ subhanallah ọ̀rọ̀ tó nira fún mi láti sọ ni ọ̀rọ̀ burúkú gbà ni tó ánú ala rasulillah bí àti ìbá fi àbùkù kan nẹ́bì ni gbogbo ẹ̀ma sì fi àbùkù kan nẹ́bì wallahi alazim ọlọ́run ló fa àbùkù. àwọn eléyìí wọ́n àwọn tó ń pè láfa yìí àwọn tí wọ́n rìn létí bèbè kúfúrú ni àwọn fi kúfúrú wọ́n fi ń rorí ẹ̀kú tí wọ́n kọ́ yí láwọn tó kọ́ sínú wọn ò lè máa ṣe mọ́tíráàsì wọn ni ibi tó wọ́n sùn sí ni ó ní ìgbà táwọn ibi ń sọ̀rọ̀ yìí lóòótọ́ ó gbà pàdé ìṣẹ̀ sọ̀hẹ́wò ni ó ní àmọ́ bàtà àdìsí yóò bá sìkò yìí mu ó ní tó kó bàtà àdìsí sọ̀rọ̀ yìí àní bá mọ̀ pé àwọn obìnrin wà wọn kàwé gba pòfẹ́sọ̀ ni òní sọ bíláì làwọn kéjẹ tí ó bẹ́ẹ̀ sì ẹwà ọ̀ràn lọ́rọ̀ gbélégbélé o ẹ̀gbọ́n ni ẹni náà ti à. tó bá ń pa àwọn obìnrin padà mọ́ kàwé gba pòfẹ́sọ̀ ni kò ní sọ̀rọ̀ yìí. tí wọ́n lè gbàdúrà kọ́ máa ti ẹ̀kọ́ ka òfẹ́sọ̀ kó má jẹ lérí. ó da ẹ bá sọ fún mi dirú. ẹ ńlá tó ní lọ kó step down fáwọn ìyàwó rẹ̀. fókàn fẹ́ mọ tánàbí sọ ìyàwó rẹ̀ àkọ́kọ́ àbí tó bá fẹ́ràn jù ní àwọn ìyàwó rẹ̀ kó step down fún ọ wọn náà máa darí ilé yìí kọ́lá bó síyàwó kan lónìí kókò ló kó máa darí ilé ẹ ṣe dà fún yín barakallahu fi kókò lè rẹ̀ kó ní kó máa darí mọ́kàs ṣebí sóò làkọ́kọ́ sóò làkọ́ bí sẹ́ àdámọ̀ ni ṣebí obìnrin làkọ́ bí sẹ́ àdámọ̀ kí ló dé tí o fi step down fún first born ẹ̀rí máa ń sìn àwọn àfa wa wọn yóò dáa fún wọn ibi tó tẹ́lẹ̀ àwọn ìmọ̀ ọ̀la ọ̀tá àlà ó ní mo fẹ́ máa ń takò ànẹ́bì tí máa ń tí máa ń takò ẹ̀sìn ẹ má dààmú wọn ò ní ìdíkéwu rẹ pẹ́ẹ́tẹ́ pé ẹja lọ kàdírà afẹ́pàdé wọn ẹ má dààmú ṣé ẹni ọ̀rọ̀ máa ń sọ náà ni lẹ́sìn máa wó wọn ìgbà tó ní kóbìnrin ó jẹlé rí kí ló dé tó ń káàntì rẹ jẹ mùdírọ mùdírọ tó mọ́ríkàzì ìwọ́n tó jọ́kùnrin gan ìwọ́n ṣe dàrú ni gbàtí mọ̀ rẹ̀ kún anábì sọ bẹ́ẹ̀ ẹ̀rọ àwọn olóyìn pẹ́sẹ̀ ìtùkọ́lá àdíjà pẹ́sẹ̀ ìtùkọ́lá àdíjà sáwọn olóyìn pẹ̀lú àfà àwọn qualities tí ẹ fi ń di àfà òsì lára àwọn olóyìn wọ́n ń takò àdíjà anábì ni ní gbangba ó ti kó kọ́kọ́ nísìn àwọn ọ̀rọ̀ tó jásí pé tí pásítọ̀ kan bá sọ Nàìjíríà yìí Nàìjíríà yìí lè dàrú tó bá sọ kọ́dà àwọn nǹkan tó kò lẹ́rìí inú ẹ̀sìn ẹ̀wọ̀n kan tí ò lẹ́rìí inú ẹ̀sìn kéèyàn ní kò sí pásítọ̀ kan kókò sínú ẹ̀sìn nígbà tí wọ́n gbé láwà lé Samuel àbẹ́yẹn pé Samuel yọkọ́ láwà lé lórí ẹ̀rẹ́ ti rí hap síra àná ọgbẹ́ inú ẹ̀sìn ni dẹ́tà láwà ní òsínú ẹ̀sìn ẹwà ẹ̀sìn rí hap pé ẹgbẹ́ láwà ní ẹ̀sìn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀sìn lọ́wà ni àbúlà bíbí lọ́wà ni gbogbo abúlé àbí wọ́n wúlá àní àbújáàlì wọ́n wúlá àní eléyìí ni kó mọ́ dàn kan máa lọ́wọ́ o èyí lè wúláwà ní bí ìgbà pa ànábì wúláwà ní àmọ́ kì í ṣe súnà ànábì wẹ́wù bá a náà ṣe ń wẹ́wù so àtẹ̀tẹ̀ àtìlára <laughs> ní di bí wàá lára ní ṣe tó já mọ́rí ó ti di àáfàá yóò mọ̀ jẹun lọ́ndì ẹni so àwọn yàrá àdúgbò mi tàbá ní pé ẹ ti ẹ̀ nímọ̀ yìí tẹ́ ẹ̀ ń lò ó ìmọ̀ tó fẹ́ ẹ̀ ń takò wọ́n mọ̀ takò hadith ànábì ni. bákan náà wà taqwa nǹkan mẹ́ta ilé ànábì sọ ìbẹ̀rù ọlọ́n ìbẹ̀rù ọlọ́n ìbẹ̀rù ọlọ́n dàlára àwọn eléyìí ẹ̀ súnmọ́ wọn kò síbi ọlọ́n lára wọn. àwọn wa burúkú àwọn wa tẹ́ pé ẹ̀mí máa ń lé ah, ah, kò sí bí ayé bí ẹ bá nínú gbà tó bá jẹ́ àwọn jálàbí ẹ ti mọ̀ ẹ ti mọ̀ abẹ́yẹ dá wọn ni kódà kó nínú gbà kó tún sòkòsókè ṣe pé kí ẹ bá jẹun súnà kọ́lá kí ẹ máa nírun gbọ̀n nípa ọlọ́wọ́ bẹ̀rù mímu gbọ̀n kó jẹun súnà kọ́lá kó máa fárun gbọ̀n rẹ̀ ẹ̀ sì máa rí àpẹẹrẹ pé ẹlẹ́sìn lẹ́sìn yìí láàárẹ̀ àmọ́ àwọn eléyìí kan máa ń nù gbọ̀n sí ọ̀pá àtúgbọ̀n wọn láàyè ẹ ti wá gbé agbára kan náà àbáwọn àbá yìí ṣe bẹ́ẹ̀ ni yóò ti wá gbọ́nà àgbàdá la ilaha illallah ìkó ti á mú òkú ti á mú iṣẹ́ fi dé lọ́wọ́ máa ti sọ́jú kọ́sáré dé ní o hmm, wọ́n á dé ma. àwọn náà ṣe tó jọ mẹ́rin bẹ́ẹ̀ rí wọ́n fún wa náà kàlí kan wọ́n ní alọ ẹnìkan gbàdúrà fún wa wọ́n fún náà kàlẹ́ wà lónìí ká báwọn ṣe sẹ̀fí ó pọ̀ tàkàwá yìí gbàtà àti ka sẹ̀fí lọ́wọ́ yóò ti dáná sérí stove yóò wá gbọ́bẹ̀ síbẹ̀ nítorí ka sẹ̀fí ń tó two hours ọ̀bẹ ti wà lórí iná àkùkọ ti wà ńlẹ̀ ẹ lákùn fẹ́ẹ́ pẹ́ẹ́rín kò ti pọ̀ jù two hours àkùkọ ọ̀bẹ yìí láti gbé àkùkọ yẹn báà kò nídìí kẹyìn o.

kò ní dùtẹ́ ẹ máa jẹ́ tó pọ̀ ìnira ni. àwọn eléyìí wọ́n lẹ̀ láti takò àdìsí ànábì Muhammad ni. so ẹ̀yà wa ó kọtẹ́ fún wọn ẹ̀yà ó kọtẹ́ fún wọn amẹ́kùn yìí sí àfa kání al-ulama òun là ń pè láàfáà o àwọn kan tá ìlara wọn lè léyìí lẹ́ẹ̀sì máa rí bẹ̀rù ọlọ́run ara nẹ́bì anẹ́bì bẹ̀rù ọlọ́run àbíkíra tó ń wí ibi tí anẹ́bì bẹ̀rù ọlọ́run ọba alhassan tó jẹ́ ọmọ fatima ọmọ ìkẹwọ́ ara rẹ̀ owó dìlàbídò kan nínú ilé ànábì ó wà mú ó wà jẹ́ bana bi ti ko so bo ana jage mani pa tu ọmọ kékeré ó ti làbí dùn anábì sì yọ lẹ́nu rẹ̀ kìbà alága o àwọn mékété ẹni anábì wọn sọ fún pé ní tí mo fi gbà á àwọn làbí dùn tí wọn kó ọnu lẹ́yìn lónìí làbí dùn oríṣi méjì ni. ń bẹ nínú rẹ̀ èyí tó jẹ́ sọ́dọ̀kọ̀ mẹ́mẹ́ ń bẹ nínú èyí tó inú rẹ̀ ni nàbí tó ti bọ bíi tó ti bọ mẹ́ bóyá bíi sàárà ni àbí bíi tẹ̀bọ̀n bọ bọ̀ wá àmọ́ ti bọ kí ló lè إن الحرام إن الحلال بين وإن الحرام بين لا نتوجه حرام أتوجه حلال أما قد تكون رجو لا يعلم حن كثير من الناس أقول لكم من قد تكون رجو براتيكان قد تكون رجو على anábì ni wàmọ̀ni takọ̀ ṣubuhat ẹni wá fi lè fi ìrújúlẹ̀ tí ó dé bẹ́ẹ̀ fakọ̀dé sẹ́bọ̀rọ̀ halidini ìwà ẹ̀dì ẹni yẹn ti sàfọ̀mọ́ ẹ̀sìn rẹ̀ àtọmọlú àbẹ̀rẹ̀ níjú bá ti yọ pé hàlá ní àbẹ̀ àrọ̀ ọ̀fílẹ̀ wọ́n dé bẹ́ẹ̀ níjẹ́ bẹ́ẹ̀ wọ́n wákọ̀ ha fi ṣubuhat wákọ̀ ha fi haram wọ́n fi lè kó sínú tó rújú ọtí kó sínú haram nìyẹn anábì ni kí ọmọ yìí má jẹ pé pé èèwọ̀ ni fún mọ̀lẹ́bí anábì kó kó yẹ sàárà sùwàní bẹ̀rẹ̀ ọlọ́run lára bẹ̀rẹ̀ ọlọ́run àní Muhammad Aisha radiyallahu ta'ala anha ó lànàbí ògbà obì olóbì mórí láyé ó lànàbí ògbà obì olóbì mórí láyé àwọn àfá ilé ìkílẹ̀ àwọn sọ èyí tẹ́ pé láàfá yìí wọ́n lọ́kàn lọ́lọ́wọ́ wò gbàtà wà ń Shamsuddin ìkànnà àgbà àfa ńlọrin ní dáhùn kí láfa bá dákọ̀ rẹ̀ ní ti kojú tó wọ́n ti máa ń lu yìí àfa ní bá àfa náà ń pè é àwa sì wà ní kéńgbà ẹ̀ nígbà pẹ́ tó pọ́pùlà ni àyàn lọ kí àtàwọn obìnrin wọn bá kálukú lọ́wọ́ ó bá àwọn obìnrin náà lọ́wọ́ ó bá àwọn obìnrin náà lọ́wọ́ sáfà làwọn eléyìí ẹwà ọkọ̀ tẹ́ fún wọn o kankan pé ní alùlámà òun náà lè ń tú láàfà àwọn eléyìí owó tiẹ̀ ibi ọ̀rọ̀ ti lọ níta ti sùn láàrín lọ́gbẹ́lẹ́ ilẹ̀ yà halal kitab lima talbisun alhaqqa bil batil wa taktumun alhaqqa wa antum ta'lamun àwọn hálù kitab lọ́mọ bá báwí o kí ló dé tẹ́ ẹ máa ń da òdodo àti òdodo ẹ sì dápọ̀ mọ́ àwọn ẹ̀rọ adáró àwọn ẹ̀ lójú ẹ wá dàrú jùlọ ní ẹ̀sìn ẹ sì máa mọ̀ ẹ ń pa òdodo mọ́ áá wa antum ta'lamun ẹ sì mọ̀ gbogbo wọn lè rí ọkàn máa já gbogbo wọn wọn lè pẹ́ máa já. وقالت طائفة من أهل الكتاب الله ni apá kan nínú nínú àwọn tá a fún tíra ọlọ́run fẹ́ rìpọ́tù wọn lélẹ́yìí o ara àwọn aburúkú tọ́nà fi gún ní sí wọn lélẹ́yìí wọ́n ní wọ́n sọ báyìí pé ámìnú bìlẹ́dì unzila ala alladhina amanu wajha an-nahar wakfuru akhirahu la'allakum yarji'un lára àwọn aburúkú wọn lélẹ́yìí àwọn apákanú àwọn ahlul kitab tá sí yahudi àti nasọ́ra àwọn apákanú wọn máa ń sọ pé aminu billadhi unzila ala alladhina amanu ìtí wọ́n sọ̀kalẹ̀ fáwọn tí wọ́n jẹ́ mọ́mìnì ìyẹn àwọn mọ̀mìnì àwọn àjọ ànábì ìtí wọ́n sọ̀kalẹ̀ fún wọn wọ́n máa sọ fáwọn ọmọ kéwù wọn báwọn àwọn ọmọlẹ́yìn wọn ẹgbàgbọ́ pẹ̀lú rẹ̀ wájìhánà hàn lọ́wọ́ àárọ̀ ẹ máa ní mọ́ni pẹ̀lú wọn ẹlẹ́gbàá wọn gbọ́ ẹ bá pàdé wọn láàárọ̀ níta bá ń ṣe ẹ bá wọn ṣe ẹ bá ń kírun àṣùbà ẹ bá wọn kí wọ́n fòrò àkìrọ̀ hù bàbá dìrọ̀ lẹ́ tako bá kí nìyí bàbá dìrọ̀ lẹ́ ẹ tako la'allahum yarji'un bóyá wọ́n lè sẹ́rí padà sínú ẹ̀sìn yìí náà bóyá wọ́n lè sẹ́rí padà sínú ẹ̀sìn yìí náà nínú àwọn ètè wọn lélẹ́yìí tí wọ́n ti di mọ́pọ̀lọpọ̀ mùsùlùmí. àwọn kankan bẹ̀rẹ̀ pé Islam òun ló gbé wá àní Muhammad ló gbé wá àwọn mùsùlùmí pàtì àti àwọn ọmọ wa ṣe. la'allahum yarji'un bóyá tẹ̀ bá ń ṣe ẹ̀ ra àwọn mùsùlùmí tí wọ́n mọ̀ padà sọ́rọ̀ tiwa náà tí wọ́n kò bí Islam wọn. ká máa fún yàn lóúnjẹ ẹni tẹ́bi ń pa ta ló gbé wá jẹ̀mọ́ anabi ló gbé wá ẹ lọ ka báyìí tán gbé káàkiri kò tẹ̀ sí ìwọ́dù kankan fún tẹ bá rí bí tí gbogbo àdíjà náà sọ pé ẹ máa fáwọn èèyàn ló ń jẹ ládàá ńláńlá ní mẹ́mẹ́ gbogbo ibi tánàbí ti kọ̀ fún wa ká má ṣe àwọn tó ti sọ̀rọ̀ àbùkù sáwọn tó yẹ fáwọn èèyàn ló ń jẹ gbólóhùn tó lè ànábì sọ ànábì sallallahu alaihi wasallam ànábì ni at'imu ta'am wàbísù salam tadkhulu jannata rabbikum bisalam anábìnrin máa fún àwọn ẹlóúnjẹ dáadáa o ẹ máa fún àwọn ẹtẹ́bí ń pa anábìnrin máa fún wọn ẹ̀sìn máa fún sálámà káàkiri tẹ́bà ń ṣe bẹ́ẹ̀ reward ẹni pé tadkhulu jannata rabbikum bisalam wọ́ọ́rọ́wọ́ lẹ́wọ́ àlìjẹ́nà náà ọba a jẹ́ pé àwọn kan wọ àlìjẹ́nà wọn ni wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ni wọ́n wọ́ọ́rọ́wọ́ wọ́n ti fún wa ní sísọ rẹ̀ tí wọ́n gun àsọ̀rọ̀t wọ́n ní òkè sọ̀rọ̀ àsọ̀rọ̀t wọ́n ló dà gẹ́gẹ́ bí ó wẹ́ bí kíní bí wọn erí ó sì mú bí blade wọ́n lè rí ẹ̀ làwọn yóò sọ bí báwa lè jẹ́ náà wọ́n rìn kọjá wọ́n láwọn mi ò gun eré ẹ̀ wọ́n wọ̀ kọjá ni mọ wọ́n lé rí ìgò kọlù mọ́ ti rí náà mọ wọ́n wọ̀ wọ́n lé blade tiẹ̀ eré ìgò ni wọ́n ti mọ wọ́ láti yà yín sísọ̀bù ya tábà kọmọ wọ́n lé rí ìgò àyà àwọn àfọ́fìdíwọ́ subhanallah ẹ wo dọ́là yẹn wọ́n sì kọ́ padà wà lè jẹ́nà náà o àlẹ́bí láwọn kan sì wọ́ bí ètì máa ní ọmọ ètì máa yóò san ẹ̀kẹ́ ní fún tó yára tó wáyé tó ní ìmọ̀lẹ̀ kan náà ni àwọn kan wà lè jẹ́nà bẹ́ẹ̀ bí akéwà dèjú sí yájú báyìí lára àwọn kan tẹ́yàn lè ṣe tó fi wọ́n pẹ̀lú rọrùn ó ní kí ni kí n bá fáwọn àlọ́ ń jẹ. àníbi ni wàláhì láyúmin wàláhì láyúmin wallahi la yu'min ànábì ń búra ànábì ò nídìí kó búra fún mi nípa tó gbà pọ́ táwọn bá ti sọ̀rọ̀ ó sọ̀rọ̀ náà ànábì wọn ń búra ń bẹ̀ ànábì mo fi ọlọ́run bá mi búra ẹni yóò kí n ṣe múmi ni ànábì bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àwọn sábẹ́ ń ta lérí ibú eléyìí eléyìí ibú eléyìí gbọ́ jẹ́ o ànábì ni olè tó jẹ́ pé gbà tí ó sùn lálẹ́ a sì rí àwọn aládùúgbò wọn tẹ́bi pa tí ò jẹun sùn Islam ló gbé wákà fún yàn lóúnjẹ àmẹ́yìn mùsùlùmí yẹn káwọ́ ti yẹ̀ ṣe àwọn mùsùlùmí la lówó jù la lówó jù ní nàìjíríà yìí ẹfẹ̀ gan kún àwa nìyá sì ń jẹ jù nínú àwọn ẹ̀yà tó lówó jù haúsá ni àwọn nìyá sì ń jẹ jù olóhùn bẹnu wa a máa fi sàánú àwọn èèyàn wọ́n wá ní pé inú àwẹ̀ àwọn kristian wa ń ru àpò ráìsì wa ẹ̀yin wá ń tí ẹ̀yin lọ gbé bọ́jẹ́tì ọ̀rẹ́ mílíọ̀nù náírà ẹlẹ́fi ṣe ráìsì ẹ wá lọ ṣe ráìsì wọ́n á ń kú kókóró báyìí náà ọ̀rẹ́ mílíọ̀nù subhanallah ọ̀rẹ́ mílíọ̀nù náírà mọ́ọ̀nì ní bá

táyà wọn àdọ́dọ̀ rẹ̀ ẹ mọ dáadáa tó dẹ̀ tún sẹ́dá rẹ̀ àpò mọ dáadáa ni. ok every year ó máa ń fún alikima university ó máa ń fún wọn ní rice àmì ètò àti máa ń gbé wa bókẹ́lì mọ́kó ti pọ̀ tó ìmẹ́nu àwọn fifth grade máa ti rí ni àwọn kó gba two bag of rice àwọn kó gba one bag of rice àwọn kó gba half ẹni tó ẹni tó kéré jù òun ló gba kọ́tà ẹ kàn calculate staff tálígbọ́n lé ní. ẹ wá sí káàrò pé bọ́yá tírélà méjì ni káàrò bẹ́ẹ̀ one trailer six hundred dollar bó six hundred bags ó rí pé amen bàtí ni ẹ tàbí méjì ẹ́ one thousand ó yẹ multiply rẹ̀ pẹ̀lú fifteen thousand naira ó yẹ multiply ya ababilali ẹ multiply rẹ̀ torí ọ̀rẹ́ mílíọ̀n tẹ́ẹ̀ta náà tàbí jẹ́ sínú omi ọmọ tó lé o kẹ́ ọ bá ti ń dálà tí ó láwùjọ yìí. ẹ mọ̀ sí ronú ẹ̀kọ́ àbí calculator yóò mọ̀ wí ni àwọn ah, ará bò eighteen million naira eighteen million naira náà lábẹ́ constituency ẹni tó ṣe kínní yìí how many local government ló wà lábẹ́ rẹ̀ no lábẹ́ constituency ẹ̀mọ́tọ̀ ẹni tó gbé ọ̀rẹ́ wọn káràká pín sọ ẹni ọ̀rẹ́ tàzà lá ń sọ ẹ fọ ok àwọn alájùmọ̀ wọn parí o ó ní four local government wọ́n tẹ̀ ní fifty two words ẹ wá wọ́n nine thousand yìí hundred million yìí ó rò pé thriller bá tiẹ̀ lè rà. mẹ́jọ mẹ́jọ ló rà wọ́n ní tíra mẹ́jọ ẹ wá wò ó kán wá da kán wá ní ọdún yìí ó ọya wọ́ọ̀dù balùfúlà ní wọ́ọ̀dù àtàwẹ̀ta tó bá ní wọ́ọ̀dù balùfúlà ní mẹ́ni wọ́n tírì gbogbo balùfúlà ní ẹ̀mọ́ ṣe rí o tó bá ní wọ́ọ̀dù ẹ̀kẹ̀ gbé tíra nìkan wáyà yìí àbí app trailer Ah, ah. ara asìmọ̀ àwọn tálíkà àwọn tálíkà ni ẹ fún o àwọn ìmọ̀mù ọmọ tálíkà abẹ́tàtà ọmọ tálíkà àmì ẹgbẹ́ fún ìmọ̀mù náà rí ọ̀hún ẹgbẹ́ fún ìmọ̀mù yóò fi mọ́mù òun lọ́jà ní dókítà sọ̀rọ̀ kan láàárọ̀ aláìláàbí ẹ̀kọ́ mẹ́mẹ́ ní gbogbo àwùjọ yìí ní kò sẹ́tà belief àwọn ẹgbẹ́ ti dáadáa láyé yóò fẹ́ ràn yàn lọ́wọ́ àtúrọ̀sẹ̀ nìkankan lámù yẹ́bùkọ̀ sọ́ọ̀fì wàlámà sọ́ọ̀fì wàlá àmínú wàlámà yìí wáfílímà sáhì bàdá tàṣàwì kò sẹ́ni tó tàṣẹ́ tọ́sùn ìmọ̀ níbi ìbàjẹ́ bákan láti láwùjọ yìí ẹ̀kàn gbé fún ìmọ̀mù pé àwọn tálíkà ìrìnmọ́sáti ní ẹ̀pẹ́ fún o ní ti mọ́mù ló ka ẹ̀mọ́ yóò wá pé mo tálíkà gan jàhán jàhán mi jàhán jàhán mi lọ àwùjọ yìí ti corrupt wàlẹ́làbí ìtàwùjọ yìí nídi pọ̀ káì ọ̀nà wájì eriwá àti eriwá jìnà gan ìkọ́ta tó bálánsì yóò ọ̀nà ojì wàlẹ́làbí akàtí gbé àdúgbò àti gbé nítìnà ẹgbẹ́ iná ìtàn àfà mọ́ ń dánwò ẹmà pín jákà fún wa wọ́n ti lágbàánu lé wọ́n wà lẹ àpò ráìsì má gbàbáyì ráìsì bí nígbà fún ìṣòwò ìṣòwò ọ̀fù tí wàá kàrá yìí wọ́n mọ̀ kí wọ́n lọ súnmọ́ òyìn jù àwọn tó ń gbé fún ọ wọ́n ò sí kí nìyí wọ́n ò sí mistake ẹwà àwọn mẹ́ta tí ṣe kù tí wọ́n tọ́mẹ́sàn láàárọ̀ àwọn tani ọlọ́ba àwọn mẹ́ta tó láwọn rírò rí kan wọ́n láwọn ní làákà yìí káwọn rẹ̀ fi tán àwùjọ yìí ṣe àwọn mẹ́lẹ̀ wọ́n pè wọ́n àwọn mẹ́ta ní Madina tani ọlọ́ba wọ́n lọ bá àfà àpò olówó àmọ́ òkè náà bá lọ àfà ní ó rẹ̀kọ́mẹ́ndì pé ah, olówó yá ẹ̀ fún àwọn eléyìí wọn ẹwà mẹ́ta wọn tán fowó ń ṣe lónìí wọ́n ní opó ọmọ òrukàn ń gba alad ẹbá dùn fáfá ẹbẹ́ erí sáfà ó sílẹ̀ ẹlẹ́bà délé wọn omi ètí ìkàwé débì kan àwọn àǹfààní yóò rí omi ní ọmọ òrukàn ó ní ọ́fíìsì fọmọ òrukàn Nàìjíríà kò ní ọmọ òrukàn ọ̀yọ̀ kan tẹ́bàárì is a student student ni ẹ wá wo tí ń ṣe mílíọ̀nì ò lè dé rẹ́wò náà project ọ̀dánwò wọ́n ń fún yín lówó ọmọ òrukàn láti Saudi Arabia ẹwà wọn pa àwọn abá súnà ẹwà pa àwọn abá súnà ẹni títí ń gbọ́wọ́ kò sí ẹni tí ń gbọ́wọ́ tó ń bíbíà láti Saudi Arabia àwọn alùsùnà lùyò gbó tó ń bíbíà ní Saudi Arabia gbangba ní ti sọ yìí alùsùnà gba ten percent omi sì gba ninety percent ẹnìkan mọ wọn tẹ́bá ilé tí wọ́n ń kọ́ Bukola kọjá lè kan nu wọn ilé tó kọ́ sí yàrá mẹ́wọ́n wọ́n ní Bukola kọjá mẹ́ẹ̀ ó lò fẹ́mẹ́ tó yìí òun fẹ́mẹ́ tó yìí ẹnìkan ló ń yọ ní àwọn sẹ̀ríà ó ní sẹ̀ríà ní òpó <laughs> pílà kan báyìí ó ní tó fi parí ẹ̀ wọ́n ló kọ́ three bedroom flat. ẹnìkan fún mi nílò oyin ọ̀sán lára àwọn ọmọ tẹ́ pé lára àwọn ọmọ tẹ́ gé ń bídí àní ọ tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ lu yìí wọ́n ní wá lọ ó gbalẹ̀ kan ó lọ́wọ́ fẹ́ ra àwọn nǹkan tó yẹ pé àwọn ẹ̀lẹ́tírósìnú lásán ẹ̀lẹ́tírósìnú lásán one point five million naira. kí ló pé ẹ̀lẹ́tírósìnú kọ́kọ́ lè àbẹ́bà rán pọ̀ tún kòkọ́ kòkọ́ yàrá mẹ́ta tí wọ́n mú àdìyàwó ẹ̀ bá sí ìkan dá nǹkan láwọn ilé yóò kó yàrá mẹ́ta tó fi ní àwọn náà kọ́ lé ọ̀ǹgbé kì í sáà lù súnà ẹ̀ ń pa àwọn àfáà súnà gbogbo kò sí ẹ̀ tí ń gbowó tó ń bí ní tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tẹ́bí ti ń pa wọ́n dírẹ́fà tí wọ́n àfà ìgbàtàfà kú lẹ́gbọ̀n pé dírẹ́fà gé èèyàn láyé àfà kú tí ń wà ìsìn gbé yàrá kan ọmọ rẹ̀ lọ lọ́sàn primary school àfà ìwà kú cash cash three naira nínú yàrá àfà. Ah. èbí ìtọ́gbé jáde nu àníwọ́n lọ́ba kú kò ju oṣù kan lọ ní dẹ́bà kọ́lé bóyá ló kọ́kọ́ rí láìpẹ́ ẹ̀jẹ̀ ìyàtọ̀ ńgbà lọ́ba kú tán àwọn bá thirty million ní àkàtì àfà ẹ̀wọ̀n ń wo ilé kan sáfà ní ní Táíwò nínú ilé ní àtọ̀ fifty rẹ̀ tó wọ́ sí fifty million naira èyí tó kéré jù lówó yìí nínú ilé yìí. àfà bẹ́ẹ̀ bá sì tún náà fífi náírà sí <laughs> àbá kan nù ó ní ẹ̀rọ tún náà fífi náírà sí kí tó wá gbẹ́ra sára ọlọ́run yóò dá fún ọ ah, mọ́nàbọ̀rọ̀ ọ̀bù ka ìsájà fọ́mọ̀ yìí wàzó ẹ̀ fẹ́ àjẹkù ni. àfà àwọn yẹn ti ń sọ́fà ẹwà àwọn eléyìí kí ní sàwọn èyí lásán kan kó ìjọba ìyá ń bá wí àfà sábà ní káṣí tírí mílíọ̀n ẹwọ́n náà èyí tó mi máa ti mọ́ gbọ́ọ̀rọ̀ ìwọ̀n tàbí èyí tó mọ́ gbọ́ọ̀rọ̀ sọ náà that àfà ẹnìkan ń bẹ lára ń sáfù àdúgbò rẹ̀ nígbé àwọn ẹrù táwọn akójáde nulẹ̀ tán kó jáde pé ẹlọ dànù ẹlọ dásátàn wọn dásátàn àwọn agbọlọgbọ fi tajọ tí wọn lọ́wà sí ẹ̀yìn rẹ̀ wọ́n bí wà pé yóò wá di agbóhun sí nǹkan tẹ́wọ̀n gbóòrì jẹ́ ọgbà ń pa ni wọ́n á dàpọ̀ mọ́ property tán dànù síta wọ́n á dá sílé àtàn àwọn ọmọ kékeré bá ń ẹwọn kékeré tó máa ń sáwọn káàkiri àtàn àwọn bá rí wọn bá bóyá di wọn bá fọkàn níyì pants wàláì lẹ́nìkan wá kọjá lára àwọn ọmọ ìyá kan kọjá ọ̀tún mọ̀ sọ yìí kọ́ọ̀tù sí wá rí àwọn ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ wá ó wá mú méjì ó wọn lọ́wọ́ ẹni tí tí olùpọ̀tù yìí bá ń dára ó ní méjì yẹn naira wọ́n lọ́dẹ̀ agolo ìyá yìí lọ ó kọ́ bí ó báyìí dé ó kọ́ gbọ́dọ̀ fásitì rẹ̀ náà ó wá sáré padà sílé bàtà àwọn tó fi délé báyìí dé wọ́n ní mo rẹ̀ sí kíníkan inú agbóhùn láti rí ọ̀yá kalẹ̀ fún wa ah ẹ̀ tó lè yá wọn wá júwèé yá wọn wọ́n délé wọn báyà wọ́n sàtún lè yá wọn. ìyá yẹn ní sinimọ́ sàn padà gbọ́dọ̀ kọ́ tó wò bá nǹkan lè rẹ̀ ó ti ní ilé ibi náà kọ́ kirisi ní Monday prison. àfà tẹ̀bí ìta àfọ́jú lè nínú tó àti gbọ́ kó pàgbé ẹni yìí aeroplane or ship ní máa rántí nǹkan méjì ship ló ń retí láti òkè òkun ship àfà ayédè ẹ̀rọ kíkà nàìjíríà ẹni tí wọ́n ń wọ̀ ọ́ jẹ́ pé ẹ̀mí rẹ ọ̀rẹ́ ló wà èrú ọlọ́kùnrin sànùwádé ta ló wá mọ́ láwùjọ yìí nìsín ẹnìkan ní ẹjí káwọn afá náà ṣe kẹ́kẹ́ ẹ̀ka máa náà jẹ́ pẹ́rẹ́ǹtì wo ẹ fi àwọn àjẹ pẹ́rẹ́ǹtì ẹ má bí dá ẹsẹ̀ àjẹ́ àjẹ́ gọ́fúnà bí kẹ́ẹ̀dẹ̀ o tẹ́ẹ̀rí àwọn ilé òkú ó jẹ́ o ibi tẹ́ẹ̀ fi pé ha tẹ́ẹ̀rí wọ́n takwara ni ẹ fi àfá àjẹpọ̀ ẹ fi jẹ gọ́fúnà o bí yàrá bá ti lè gbàkó ti báyìí because I have a brother ọmọ mọ́rkàsì ló parí mọ́rkàsì àfá ni ó ti kọ́ lóòtú wọn lóṣèlú tẹ́ bá ti ẹ̀ rí ẹ tẹ́ bá rí bó ṣe lótọ́ ẹ̀ lé mọ̀ pé àwọn mọ̀lẹ́bí ẹni pé ẹni ní kankan lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ò sàmà ńlá rẹ̀ láyé sáfà tí ó kọ́ ọmọ ilé kéwú mẹ́wàá tí ó kọ́ ọmọ lòdì àdúrà òun fẹ̀yìntì lásán ni o àwọn bíi mẹ́wàá ni wọ́n ka wọ́n ka wákàtí méjì lórí àdúrà wọ́n á fún wọn twenty thousand naira àfọwọ́ fún wọn pé ó yà lè jọ five thousand fún wọn yàtọ̀ fún ẹ ẹ lálùbáríkà out of twenty thousand èló ló nǹkan mú fifty fifty thousand àwọn percent percent inú nínú twenty one èèyàn òun ló ti twenty one so táwọn eléyìí àwọn eléyìí wa owó táwọn ń kó lówó nàìjíríà owó owó ti yùn gbàtà bá ń gbà àwọn kéwù nínú àwọn lójú seventy five percent so tó nàìjíríà táwọn ilé ń kó tẹ́lẹ̀ kan kó ní wọ́n tó bá ẹ̀yẹ bàbá àjẹwò ọlọ́run bá tán òjò yìí ṣe la ilaha illallah ìtẹ́nà àfa wa wọ́n gbé àdúrà àdúrà pátá wọn lè a náà ni o apawó oúnjẹ náà yìí tí lọ́bí adáka apawó àárín apawó àwọn olówó ní lọ́nà gra àwọn àlọ́ wọn mọ́tò lọ́wọ́ mọ́tò lọ́wọ́. Eh, báwa oyọ̀ pé mi náà mo burú jù náà mọ́ bawa now owó lẹ́mẹ̀ làwọn àlùbáríkà adúgbò tá a pa ọ́ ọmọ mi kò wọ́n àbẹ́ àlùbáríkà méjèèjì ìyẹn dàrú ebe ẹ jẹun ẹ lọ́ọ́ lọ jẹ pẹlẹ́ra méjì ní ọjọ́ eré lẹ́yìn lẹ́yìn ó ti pẹ́ o ọ̀kan ni ọ̀fọ́ ọmú inú owó àwọn ọ̀rẹ́ ka mo lówó.

tọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ olóòlùbá àgbọ̀ ìṣe àwọn àfà ìròyìn tẹ́ káyí lára àwọn àfà ìfà tí èèmà dé sáwọ́dí arábíà ẹ̀mọ̀ ìtọ́kìlá àfà wàláhì binibas rahimahullahu ta'ala àbí wọ́n lè kọ́ lọ bá níbẹ̀ òun ni wọ́n ti tọ́ sàn àfà ẹ̀ lè lọ bá olóòfẹ́ níbi owó ẹ̀ tẹ̀lé rí wọn wọ̀ àwọn àfà làwọn kó eh, o fún tẹ́kùn tó sọ ṣéèkù tèmi ní orí àbí ṣíbínú bá fẹ́ sọ yìí àwọn àfáànà ń kówó fún tẹ́lẹ̀ bá ti lọ àwọn ọ̀nà ìsàbò wọ́n ní kọ́dà àwọn tẹ́lẹ̀ súnmọ́ sheikh wọ́n ní sheikh tó náà ó ti lákàntì ọ̀tọ̀ tẹ́pẹ́ tí ò ní dàkọ̀ máa kàntì wọn àkántì lẹ́yìn àkántì jẹ́bi láàrin ibẹ̀ làwọn ló máa ń wọ́n ní sheikh àmọ́ ẹ̀jẹ̀ gbèsè dé owó wọlé báwo ló bá bẹ́ẹ̀ sàrà àwọn onímọ̀ káàkiri àwọn àfáà ni wọ́n máa ń báyẹ̀ lọ́wọ́ kó sọ́wọ́n àfáà àwọn tálíkà ọmọ báwọn àfáà wọ́n ní nìkan lọ bá sheikh olóhùn níbi owó lápèjú oníṣìí olóhùn níbi one thousand naira sheikh wakọ̀ chẹ́ẹ̀kì fún un àwọn akọ̀ ń rẹ̀ wọ́n lóun dójú ọ̀nà tẹ̀gbẹ́sọ ìṣúlẹ̀ tí wọ́n ti lé ọkọ̀ kan máa sí náà ni ó kàn kan máa sí ó fi sí òkà kún ọ̀rẹ́ thousand èyí lódì ìjọba ẹ̀ ṣé wàá mi lọ lódì o wàá mi lọ lódì àbí. Now, ó ti tó ẹmọ́jọ jiyàn ẹnì yẹn wá gbówó dé bank ó gbé check dé bank wọn náà wá pe sheik bí a ah. ẹnì yìí ẹni wọ́n mọ̀ mú kí ni wá owó tẹ́ kọ́ fún láwọn pé sẹ́yìn lọ́lẹ̀ fún lẹ́kọ́ owó yìí fún wọ́n ní sheik bèrè pé èló ló wà ń bẹ̀ wọ́n á sọ ìdí mẹ́mẹ́ fún wọ́n lè tó ní bùkátà sí ẹkùn àwọn àfáàmù sàwọn ti tawhid ló sọ wọ́n dà báwọn in tó lè tó àwùjọ yìí ṣe wallahi tawhid ni because ọmọ jẹ́ ọmọ jẹ́ nǹkan nìkan ó sì máa sọkún síkún tawhid nípa ọmọ jẹ́ haram ó sì máa sọkún tó bá tó ọkọ̀ lẹ́hẹ̀ ẹ̀rú wọn bọ́ tó bá dé stage kan tó bá ti ń gbọ́ tawhid tó ṣá fún tó ti ń gbọ́ fún ọ padà kọ́ ọ padà stop ẹ̀ àwọn ilé gbọ́ tawhid tawhid tẹ́ ti ń gún eré yàn ọmọ kan láti wá sí mẹ́jọ ní inú mi dùn pé wàhálà azim èmi nìkan tí mo gbọ́rọ̀ yẹn ìgbà yẹn a ti bẹ̀rẹ̀ súnà ni kò sí ìròdí táwọn ẹni lọ àbúrò mi kan wá wà límọ̀ nílé kéwù èmi náà lọ́njọ́ náà àlọ́mọ́ nísìn torí bídíà ni wọ́n á pe ẹnìkan wọ́n pè ní òun mọ́ ní hàn yìí láti dẹ́nà pé lè yẹ ṣe èèyàn ẹ̀sìn mọ́ pé lè yẹ ṣe èèyàn àwọn àfáà burúkú ẹ̀ ti máa rí wọn ojú wọn ò tútù ó wá sọjọ́ náà ó ní rà ah! ó wá dápọ̀ àfàtún lékewu ó ní ká ní èèyàn wà láìla àbí ká ní èèyàn òun náà lọ bá rìn mọ́lẹ̀ tó ń ṣe báyìí fún ọ máa ṣe lọ bẹ́ẹ̀ mo fọlọ́ ń bura ní tòlùmákì fún tọ́sán gangan. sẹ́yìn pé in tó bá fi lè mú èèyàn tó bá fi lè sọ ìbàjẹ́ báyìí jáde ẹ̀ ti rí ìrẹ́nu ẹ̀rùn tẹ́yẹ̀ bá ti rilẹ̀ nù bàjẹ́ kò ní ka fún ma ẹwà tó máa ń gba bára wọn for the first day tó wá fọ́ bẹ̀rẹ̀ báyìí tó fẹ́ gba bára wọn tó máa ń bára wọn tó máa ń parọ́ wọn lọ́kọ̀ dìde oṣù jòkó lọ́kọ̀ dìde oṣù jòkó kò ní sọ́jọ́ yóò jáde tó wá tún yá mọ́n ẹ̀dàkùn nǹkan kò ṣe mí o àmọ́ tí bá ti ń dàgbà máa la yóò ti wá di confidence ìmọ̀mọ̀ wà láì ìtajà àrímọ́lẹ̀ o kìrìkà yóò ti sọ ní sẹ́kọ̀ọ́ ní ìsí kankan mọ́ tó bá tí ẹ bá ti ń lẹ́mí wa bú ahánú padà máa sọ jáde onírà rẹ̀ control ma kéèyàn sọ bá ń jáde abiola ọba abalẹ̀kẹ́ ọlá mọ́tò bá tó àwùjọ yìí ṣe àwọn àáfàá lè tó àwùjọ yìí ṣe àwọn àáfàá ó lè tó àwùjọ yìí ṣe àwọn tí ọlọ́run pè láàfáà irú àáfàá tọ́lọ́run dúró fún wa àwọn lè tó àwùjọ yìí òun náà ni àwọn irú àwọn afá báyìí a máa ń ṣe àdúrà ẹjẹ́ máa ń ṣe àdúrà òun ni irú àwọn afá akẹ́kọ̀ọ́ ọba jogún fún àwùjọ yìí tó yẹ pé ìjọba àwọn gbọ́rọ̀ sí wọn lẹ́nu sẹ́rẹ̀ àwọn táwọn ìjọba ń gbọ́rọ̀ sí lẹ́nu yìí àwọn náà láti wá ni àánú máa àdúrà pé kí ni ògbọ́rọ̀ fún kí ni ògbọ́rọ̀ ọ̀ṣọ́ hmm. eré ògbọ́rọ̀ ọ̀ṣọ́ àfáà Afa. ẹ̀jẹ̀ àti káfà àbọ̀dé afọ àfà ó wá ní kẹ eré ajá mo ti kan gbàdúrà sí ìfẹ́sìn kan ní tàbí gbọ̀ngàn wa o mo kan lọ́bẹ̀ òun lòun sọ orí bẹ̀ mọ́ ó ní eré ajá wa eré ajá dúdú ìgbà náà kankan fi eré ajá dúdú eré ajá dúdú gan eré ajá dúdú ó ti ó ti àwọn ìyá yadu la lò ìyá ni mo ní ìyàmọ̀ yadu káàkiri kò lé ní ajá o bẹ́ẹ̀ sáyà lójú ni o ara wa náà ni ó sọ̀rọ̀ orí o ẹni wá ten thousand wa torí pọ̀ wọ́n eré ajá tó dúdú ten thousand ọlọ́run sàmọ̀nà wa abiola ọba abalekiola mọ́sàbà tán òjò àìsí ọlọ́run wa ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta alaykum